tó máa fẹ́ wá tó máa fẹ́ wá sànákàlẹ̀ tó máa fẹ́ sànákàlẹ̀ wọ́n á máa sọ fún wọn pé ẹ máa wò ó o ti ń kà lọ pé bisimilahi rahman rahim yaasin walukura anile hakim iná kalaminale mursalin ò ń kà lọ ò ń kà lọ ń gbọ́dọ̀ aya àyà kejìlá òun sọ pé. inna nahnu nuhyi limawtaye wa naktubu ma qaddamu wa atharahum wa kulla shay'in ahasaynahu fi imamin mubin yẹn ni mubin àkọ́kọ́ nínú yasin tó bá ti adébẹ̀hún wọ́n ní kó dúró wàá lọ kó àwọn ìkókúkó kan wọn ní kà á níbẹ̀ yẹn ok wọ́n ní kà á yẹn wọn lè lọ mú àwọn súrà kan nu Qur'an wọ́n lè lọ mú àyà kan nu kùránì tí wọ́n ní kó falẹ̀ yọ nǹkan kan wọ́n sì lè lọ mú nǹkan míì tí ò wulẹ̀ sínú kùránì wọ́n ní kó ti bọ̀ àárín yẹn tó bá ti wá ti bà níyẹn tán omi ń bẹ wọ́n ní kó kọ̀ǹtínú kó bọ́ omi ń bẹ tó jẹ́ àṣàṣì tó jẹ́ àṣàṣì náà fẹ́ lò fún bó o ṣe dáyà twelve yẹn ó tún padà sí àyà one padà ok ó tún padà sí àyà one padà ó tún gba twelve yẹn kọjá tó tún fi kan mùbínú kejì ohun tí wọ́n tún fẹ́ kó sínú ẹ̀ yẹn tẹ́fẹ́ tì bọ̀ yẹn ó tún tì bọ̀ ńbẹ̀ ó tún padà sí yàásí padà níbẹ̀rẹ̀ ó tún kọjá lórí mùbínú àkọ́kọ́ mùbínú kejì ó tún lọ sórí mùbínú kẹta ó tún kó kòkókò yẹn ó tún kó sínú ẹ̀ ó tún padà sí yàsí padà ó tún gba mùbínú kìíní kọjá ìkejì ìkẹta ìkẹrin tó bá tún lórí ẹlẹ́ẹ̀kẹrin ó tún kó kòkókò yẹn síbẹ̀ ó tún padà sí yàsí tó tán bá fẹ́ sàṣìyàn bí wọ́n ṣe fún ọ nínú kàlẹ́ yàsí nu mi ò ní sọ ohun tí wọ́n máa kó bẹ̀ fún ọ o ọmọ rẹ̀ ti yùn. so ìyẹn ni oníbọ̀ ẹ wo bí ó ṣe ń da kùránì rú. kúfúrú nìyẹn jẹ́ ìdakùrà ní rú ó nìyẹn. bákan náà nínú àwọn àdúrà tó ga sí pé ọmọ máa ń yọrí sí kúfúrú. onínákàlẹ̀ sàràtúlì fàátì wà onínákàlẹ̀ sèfì wà nákàlẹ̀ sèfì inú ẹ̀ ló wà inú ẹ̀ ní nákàlẹ̀ dàláìdò kàìráàtì wà gbogbo àwọn tó wà ní agbo jálàbí irinṣẹ́ wọn ni mo sọ ohun nákàlẹ̀ sàràtúlì fàátì nákàlẹ̀ dùháwù sẹ́fì wà ìsìbù sẹ́fì wa kó tó wá kan dàlàyé lu kàìrátì léyìí tó ga sí wípé àwọn gbólóhùn wọ̀nyẹn àwọn àdìsọ́kàn tó rọ̀ mọ́ àdìsọ́kàn kèfèrí ni láti máa fi ẹnu ẹ̀ka àdúrà kan tí wọ́n ló lóore ju kùránì lọ sóò ti di kèfèrí báwọn láti máa fẹnu ẹ̀ka àdúrà kan tí wọ́n sọ pé ó sọ̀kalẹ̀ lẹ́yìn kùránì sóò ti di kèfèrí báwọn so ló fi gá sí wípé àdúrà nákàlẹ̀ kì í là níbi kó sọ ní di kèfèrí àpẹẹrẹ ṣíríkù akíbar nínú àdúrà nákàlẹ̀ àwọn àdúrà nákàlẹ́ kan bẹ tó jẹ́ pé ẹni tó bá ń ṣe yóò mọ̀ pé àwọn ẹ̀dá kan lẹ́yìn àlọ́ o èyí ni àwọn nákàlẹ́ máa ń pè ní rauhaniya wọn á ní ó ń pe rauhaniya rauhaniya ohun tó dúró fún òun ni bíi irúnmọlẹ̀ bíi iwin ràwáníyà irúnmọlẹ̀ iwin ló sì fi já sí wípé ẹni tó bá ń ṣe irú àdúrà bẹ́ẹ̀ bó pẹ́ títí yóò ya wèrè ni ibi kó ya wèrè ni ó bàjá torí pé àwọn iwin tí ń pè yẹn àwọn irúnmọlẹ̀ inú igbó tí ń pè yẹn ọjọ́ tí wọ́n bá yọjú sí tí ó bá pé ẹni tó ti gbé sìgìdì mì ha tó bá ṣe báyìí yóò ya wèrè ni àmọ́ tó bá ti gbé sìgìdì mì kó tó máa pè wọ́n yóò kí wọn káàbọ̀ ni. so nínú nákàlẹ́ lẹ́ẹ̀tì máa gbọ́ bábílà sálíbábílà sálíbàbábílà jàkàlìjáhìlù màkàlìjáhìlù ọba tí ń gbọ́ hìlù hìlù hìlù hìlù hìlù hìlù wọ́n bẹ̀rẹ̀ nu wọ́n ń pe nǹkan mì lẹ́yìn àlọ́ ònu báwo ló ṣe pé nǹkan mi lẹ́yìn àlọ́ọ̀ tí ìsìláàmù ní bàjẹ́ lọ́wọ́ rẹ̀ tí ìsìláàmù ìsìláàmù ọwọ́ rẹ̀ tí ò ní bàjẹ́. so àpẹẹrẹ kan nu nínú àpẹẹrẹ tá a tún rí mú wá níbi pé ẹbọ máa ń wà nínú àdúrà nákàlẹ̀ òun ni àdúrà kan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn nákàlẹ̀ tẹ́ máa ń pè ní àdúrà yáhùwà yámánláhùwà ìláhùwà àdúrà ẹ̀bọ ni nínú àdúrà nákàlẹ̀ ló sì wà ṣé wàá rí àdúrà yáhùwà yìí ìtumọ̀ rẹ̀ ni pé yáhùwà mo pe òhun yámánláhùwà yámánláhùwà. ìlàhùwà mo pẹ́ ń tó gá sí pé kò sí òun àyàfi òun náà ẹ̀wùrán dandan. òun tẹ̀sìn sọ ni pé uduhu lọ́ha awuduhu rahman ayama tẹ́dìrún fàlàhùlẹ̀ asmáhùlẹ̀ hùsìnà ẹ pé àlọ́ ẹ pé ẹ pè ya Rahim ẹ rẹ̀ kẹ́ ẹ fi pè é ní bá bá ṣe láti wá máa sọ pé yá huwa ń pè ìbéèrè ni pé ta ló ń jẹ́ Huwa Huwa is a pronoun dọ̀míìrù ọ̀rọ̀ arọ́pò orúkọ arọ́pò orúkọ. na ń pè ní húwà bíi anta antuma antum húwà ùmọ́ wúm ìyá ùmọ́ ùnà ta ló ń jẹ́ bẹ́ẹ̀ ana nánú ta ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í sorúkọ náà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn nákàlẹ́ nínú àdúrà tó strong tó strong ó ní àdúrà yẹn ṣe wá ràdúrà yẹn níjọ́ ní lórí Facebook mo bá rí kinní kan ẹ̀yin ló rí nísìnyí o ní tí mo rí òun fi hàn yín ẹ máa gbọ́ o. ẹni tẹ́ rí tó ń sọ̀rọ̀ yẹn ó ní látara yahuwa ni wọ́n ti lo ni wọ́n ti ni wọ́n ti yọ yahoo kókó tí ń sọ nìyẹn o ó ní wọ́n ń sọ pé àwọn tí ń ṣe yahoo yahoo pé tí wọ́n ń ṣe ò dáa ó ní ohun tí wọ́n ń ṣe dáa o ó ní yahoo yahoo tẹ́ rí yẹn o látara yahuwa òun ni wọ́n ti yọ ọ́ yahoo ṣe rí báwọn. ẹ wo bó ṣe dànù bọ̀ sí. tọ́dà bíi àfa alùsùn náà àbẹ́ńbárẹ́lẹ̀ òní sọ pé àfa alùsùn náà ni ẹ sì wo tí ń jáde lẹ́nu rẹ̀ ó ní káwọn ọmọ yahoo yahoo kẹ́ máa ṣe yahoo yahoo wọn lọ àwọn làwọn ọmọ bá wọn ṣe yahoo rẹ̀ lé. mo wá fẹ́ ṣe àwọn àlàyé kan ní ìsìn. wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdúrà yá húwà yá máa ń la húwà ìlà húwà àdúrà ẹ̀bọ ni nínú nákàlì àdúrà tí ń túmọ̀ sí pé àdúrà tí ń túmọ̀ sí pé àmẹ́ni tó ń pè àmọ́ kì í ṣe aláwọ̀ ló ń pè. òun pe nǹkan mí lẹ́yìn aláwọ̀ ni. ṣé ẹ wá rí gbólóhùn yẹn gbẹ̀yìn bá pè nípe Yorùbá ni ó máa jẹ́ Yahuwa tẹ́ ẹ bá pè bí lábáwá ṣe máa ń sọ̀rọ̀ Yahu ni ó jẹ́ yahoo òun lọ́wọ́ mú tó fi sọ pé yahoo yahoo pé nǹkan kan náà ni agasi wípé ẹ̀yin aládùúgbò yahoo wà àṣẹ́yìn gangan ni ọmọ yahoo yahoo àṣẹ́yìn ni bàbá àṣálẹ́ àwọn ọmọ yahoo yahoo ọ̀dà àbáwùn tẹ̀ tètè ya jẹ́wọ́ ara yín ìjọba náà ti gbọ́ pé ẹni kan mọ̀ sí yahoo yahoo lọ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfa àwọn ẹ mọ̀ bá wọn pé yahoo wà ẹ mọ̀ bá wọn pè délẹ̀ nílé so ìjọba náà ti gbọ́n tẹ́ ẹ sọ wọ́n mọ ẹni tí wọ́n ránṣẹ́ sí nígbà tí wọ́n bá fẹ́ kó àwọn tẹ́ ẹ dàáta pé kán lọ mọ̀ sí yahoo yahoo ní ti súnà kò sí àdúrà yahuwa nínú súnà àdúrà ẹ̀bọ sì ni pẹ̀lú. tọ́ ní ìsìn tá a ti wá rí i pé àdúrà nákàlè kò là nínú bídíà kò là nínú kúfúrù kò sì là nínú àṣíríkù mo wá ní àmọ̀ràn tí mo fẹ́ fún ẹ̀yin mùsùlùmí ọmọ ìyá mi lórí àdúrà ṣíṣe mo ní àmọ̀ràn tí mo fẹ́ fún yín ṣé ẹ ṣe tán àti gbọ́ àtijọ́ rí ohun tí ń jẹ́ àdúrà náà kàlẹ̀ báyìí wípé àdúrà nákàlẹ̀ ibẹ̀ ni èèyàn ti ṣàdúrà kan bídíà ibẹ̀ ni èèyàn ti ṣe àdúrà kan kúfúrú ibẹ̀ ni èèyàn ti ṣàdúrà kan ṣíríkù ok kí wá lámọ̀ràn tí mo fẹ́ fún wa àmọ̀ràn kínní ọ̀fẹ́ là kò ń ọ̀fẹ́ là kúfúrú o sì fẹ́ là kó n bí ṣíríkù gba tító pẹ̀lú ìwé àdúrà odi ìṣọ́ mùsùlùmí citadel of the believer gba tító pẹ̀lú ìwé odi ìṣọ́ mùsùlùmí lárúbáwá rẹ̀ ń bẹ gẹ̀ẹ́sì rẹ̀ ń bẹ yorùbá rẹ̀ ń bẹ haúsá rẹ̀ ń bẹ àti àwọn èdè mìíràn tí wọ́n ti túmọ̀ ẹ̀ sí gba títọ́ pẹ̀lú ẹ̀. àmọ̀ràn kejì lo èdè abínibí rẹ láti tọrọ pàtó ohun tí ò ń fẹ́ ní ọ̀dọ̀ àlọ́ o dípò tó fi kóre sínú wàhálà nákàlẹ́ àdúrà ṣe bọ́ ọmọ tó ń fẹ́ ẹ pẹ̀lú èdè abínibí rẹ sọ pé àlọ́ọ̀ ṣe nǹkan báyìí fún mi ó ti ṣàdúrà náà nù. àmọ̀ràn kẹta jìnnà sí àdúrà náà kàlẹ́ o nítorí pé ìwọ lè má mọ ọ̀nà tí bídíà kúfúrú àti ṣírùkù àti ṣírìkù akíbárù dàwọ inú àdúrà náà. o lè má mọ o ṣé wàá mọ̀ pé àdúrà yahuwa yamanláhuwa àpàdùn àìbọ̀ ní sọ́ọ̀mọ̀ ẹ́ tí ọ̀bá gásí pé o gbọ́ lẹ́nu onímẹ̀sìn báwo ni wọ́n ti fẹ́ mọ̀ orí wọn tí wọ́n ń ṣe ni ìwọ náà sì ń bá wọn ṣe é báwo ló ṣe fẹ́ mọ̀ pé náà lè sọ̀rọ̀ tó lè fà á tì í máa sọ̀yọ́ di kèfèrí ṣé ìbá gásí pé o gbọ́ àlàyé yẹn látẹnu àwọn àfáà súnà. nítorí náà jìnnà sí àdúrà nákàlẹ̀ ṣíṣe àmọ̀ràn kẹrin jìnnà sí gbogbo ok jìnnà sí gbígba àdúrà láti ọ̀dọ̀ àfọ́ oníbídíà tí èèyàn bá ti jẹ́ àfọ́ oníbídíà má béèrè àdúrà lọ́wọ́ rẹ̀ nítorí pé àáfà oníbídíà kò ní í júwe rẹ sí àdúrà kan àfi kí ó jẹ́ àdúrà nákàlè. àdúrà nákàlè sì ni kò ní là kúrò nínú bídíà kúfúrú àti ṣíríkù. àmọ̀ràn karùn-ún jìnnà sí ìjókòó alásàlátù pátápátá ìjókòó tẹ́ bá ti pè ní ìjókòó alásàlátù jìnnà sí nítorí pé abẹ́ ìdarí àwọn àfọ̀ oníbídíà ni gbogbo ìjókòó alásàlátù wà. nígbà tó sì ti rí báyẹn àdúrà nákàlẹ́ ṣíṣe ni ìlànà ìjókòó alásàlátù ń tẹ̀lé nínú àwọn àdúrà wọn kí ló fẹ́ wá lọ sí ìjókòó alásàlátù ìjókòó tó jẹ́ pé àdúrà bídíà òní wọ́n máa ń ṣe ń bẹ̀ kí ló ń wá lọ bẹ́ẹ̀ kò sì sí dùháwù jẹ̀mọ́ à bí kò ṣe sọ̀láàtù lì jẹ̀mọ́ à sọ̀láàtù lì jẹ̀mọ́ à ní bẹ́ kò sí dùháwù lì jẹ̀mọ́ à táàfi wá sọ pé òkè o a mú ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ táàfi máa ṣàdúrà lápapọ̀ ìyẹn ò sínú súnà nẹ́bí. àdúrà tánàbì máa pe èèyàn sí pé ọyá ẹja ṣe àdúrà òní kọ wíwá omi sọ̀látùlù kùsùf irun irun ọ̀sán dòru òru dọ̀sán irun ìwọ́ òjò irun ọ̀sán dòru ọparí parí. náfìlà wọn sì lọ ṣe ń bẹ̀. ànábì kì í ké sáwọn sàhábà pé ẹ jẹ́ á ké àlùkùránì ká ibẹ̀ lọ́hùn ẹ jẹ́ á tún sọ àlùkùránì kalẹ̀. tàbí ẹ ká mú ọjọ́ kan nínú ọ̀sẹ̀ ká máa fi ṣàdúrà ní jàmáà la ní kò sí dùwáwù lì jàmáà sọ̀látù lì ló ń bẹ. ẹ di àwọn àmọ̀ràn yẹn mú àkíyèsí pàtàkì lórí àdúrà nákàlè mo tún fẹ́ pè wá sákìyèsí lórí ọ̀rọ̀ àdúrà nákàlè àkíyèsí àkọ́kọ́ àwọn àfọ oníbídíà ń gbé àdúrà nákàlè kalẹ̀ fún àwọn ènìyàn nítorí kí wọ́n lè máa fi rí owó gbà lọ́wọ́ àwọn ènìyàn ni torí pé owó àti ìṣiṣẹ́sìn àáfàá bíi ẹrú ni àwọn èèyàn fi máa ń gba àdúrà nákàlẹ̀ lọ́wọ́ àwọn àáfàá oníbídíà. nígbà táwa wà nílé kéwú lọ́dọ̀ àwọn oníjálàbí. aláwo ló mọye iṣẹ́ ẹbú iṣẹ́ ẹbú tá a ṣe tí wọ́n ní á ṣe lórí pé a fẹ́ gba nákàlì a fẹ́ gba nákàlì yàsín a fẹ́ gba nákàlì sàwákà a fẹ́ gba nákàlì igbá a fẹ́ gba nákàlì àwo ẹni tí ò bá sì lè ṣiṣẹ́ sin àfáà tí ò lè hàn tù kí ẹ̀yìn rẹ̀ kákò yóò sì mú owó wá láti fi gba àdúrà. nítorí káwọn àfáà ń bí díà kí wọ́n lè máa gba owó àìtọ́ lọ́wọ́ àwọn èèyàn kí wọ́n lè máa sọ akẹ́kọ̀ọ́ di ẹrú tí ó máa sìn wọ́n òun ni wọ́n fi ń gbé fọ́múlà àdúrà nákàlẹ́kalẹ̀. ìkejì àkíyèsí kejì ṣe ẹ̀rí àdúrà nákàlẹ̀ wọ́n máa ń go nílákàlẹ́ ni o bí èṣù ṣe máa ń gun eléṣù. àdúrà nákàlẹ́sẹ́ ó máa ń gun onínákàlẹ́ ni bí èṣù ṣe máa ń gun eléṣù. gbogbo àwọn tó wà ní ojú ọ̀nà jálàbí tẹ́ máa ń sanákàlẹ́ ní máa ń lérí káwọn sàtí àṣìyàn wọ́n máa ń lérí wọ́n máa ní tá à ń bá sa yàásín yàásín ẹ̀yìn tá à ń bá sa ṣèfi oníkùrùgbẹ sí ọ ọgbẹ̀tán láàyè ni sọmọ tó ń pè ní ṣèfi oníkùrùgbẹ àwọn jálàbí dàmà. nákàlẹ́ àdúrà náà ni kátàlẹ́